لبيك اللهم لبيك àwọn wo ló bá lọ láti ṣiṣẹ́ hajj aláṣẹ pé níbàámu súnà tànàbí wa Muhammad ló jẹ wá lógún. tàwa ló mọ̀ torí àwọn olóòótọ́ kéré gan-an. a ò tí ì gbọ́. pé kí ni Al-Qudwa Travels and Tours Nigeria Limited hajj and umrah services. our provisions. àwọn ètò tí ń bẹ lọ́dọ̀ wa. instrumental payment allowed. àyè sadíẹ díẹ̀ ń bẹ fáwọn oníbàárà wa. adigun spiritual and educative lectures. àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó gbámúsẹ́ ń bẹ lọ́dọ̀ wa. tíkẹ́ tíkẹ́ tì tó dáa ń bẹ lọ́dọ̀ wọn. Madras medical care. ìtọ́jú tó pegede ń bẹ lọ́dọ̀. commendation close to haram. ibùgbé tó súnmọ́ ara mi ń bẹ lọ́dọ̀. free adayawa. ẹran ọ̀fẹ́ ń bẹ lọ́dọ̀ tí. free feeding in Madina. oúnjẹ ọ̀fẹ́ ń bẹ tẹ́ bá ti wá ní Medina ń bẹ lọ́dọ̀ wọn. free feeding in Mina and Arafa. kódà bẹ́ẹ̀ bá dé Mina àti Arafa oúnjẹ ọ̀fẹ́ ń bẹ lọ́dọ̀. free ziyara. ìsàyẹ̀wò sáwọn àyè tó ṣe pàtàkì lọ́fẹ̀ẹ́. bó wá láti Dr. Ismail Yunus Kọ́láwọlé sórí WhatsApp number wọn zero eight one four one eight four two four two four àbí kẹ́ ẹ pé nọ́mbà yìí. zero eight one one five six five seven one four four. Alukuduwa Travels and Tours Nigeria Limited Hajj and Umrah Services ibẹ̀ ni ẹ máa lọ o. Alhamdulillah wasalaatu wasalaam ala rasulillah. وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فسلام الله عليكم ورحمته وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ọ yọ̀ǹda nípa pípé àgbálérò láti bẹ̀rẹ̀ prógrámù alálùbáríkà yìí tí ọlọ́run ọba sì jẹ́ kí ó ṣeé kí ọlọ́run bá kí ọmọ sà jẹ́ kí ó wúlò fún ẹni tí yọ́ máa sọ àti àwa tí a máa gbọ́ ní ayé àti ní ọjọ́ gbíndé alkiyama atọ́rọ ìkẹ́gẹ́ fún anábí wa muhammad sallallahu alaihi wasallam àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ nínú program yìí oníranran ìdánilẹ́kọ̀ọ́ òun náà ni yóò máa wáyé níbẹ̀ yálà lábala èyí tó ṣe pé ẹ̀sìn fi máa ń lálàáfíà ó fi máa ń jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọba wa subhanahu wa ta'ala èyí tí a ń pè ní al bó ni àdíọ́kàn bó ni ó ṣe yarantí bó lèyìn ó ṣe là kúrò níbi ẹbọ èyí tọ́já pé máa ń ba iṣẹ́ ọmọnìyàn jẹ́ àkídà òun náà ní nǹkan tí ọlọ́run tí ó gbé gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ọba subahana tó gbé wọn dìde ní tìtorí rẹ̀ àwọn òfin wọn lè yàtọ̀ síra wọn ṣùgbọ́n abala kí a ṣe ọlọ́run ọba lọ́kan kí a jìnnà gbogbo wọn lọ́jà sí pé níbi abala yìí òun ni wọ́n pèkì sí tí a bá lọ wọnú sọ́rọ́tò náà aya thirty six ọlọ́run bá sọ pé wọ́lá kádé bá àfihàn fi kúlẹ̀ ọmọtin rasúlẹ̀ àní ibùdókòlọ́ha wọ̀ṣẹ́ tọ́gùt ọlọ́run bá sọ pé ní tí ò níyèméjì àti gbé dìde òjíṣẹ́ kọ̀ọ̀kan sí gbogbo àwọn àjọ kọ̀ọ̀kan. Kidney ni a sì ní kí wọ́n máa sọ fún àwọn náà ni pé àní àbúdó Allah Allah ọ̀nà ọba wa subhanahu wa ta'ala onìkan ní kẹ́ẹ̀ máa sìn wà ṣẹ́nibọ̀ tọ́gùt kẹ́ẹ̀sì jìnà sí gbogbo nǹkan míì tí ẹ bá ń sìn yàtọ̀ sí ọlọ́run ìyẹn ni pé àìsìn ọlọ́run ká tún wá máa jọ́sìn fún nǹkan míì ẹ̀tọ́ tí ó jẹ mọ́ ti ọlọ́run ká tún máa gbé bá ẹlòmíì tá a bá tún àyà twenty five ọ̀nà ọba sọ pé وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون ọlọ́run sọ wípé àgbédìde òjíṣẹ́ kan síwájú rẹ̀ ànábì sallallahu alayhi wa sallam ilà nuuxi ilayhi àyàfi kí a rán wáyé sí i kó sì pé nǹkan tí a fi tá a máa sọ fún nínú wáyé òun náà ni pé kó máa sọ pé annahu ilaha illa ana kò sí ẹni tó lẹ́tọ̀ọ́ láti jọ́sìn fún lódodo ju èmi ọlọ́run ọba wa subhanahu wa ta'ala lọ fa'budu nípa di eléyìí èmi nìkan òun náà ni kí ẹ máa jọ́sìn fún àti àwọn àyà míì èyí tí ń tọ́ka sí pàtàkì agbẹ́rin yìí tó já sí pé kò sí bẹ́yẹn ṣe fẹ́ sọ̀rọ̀ tí kò ní máa ṣàlàyé nípa rẹ̀ kódà anabi wa muhammed sallallahu alayhi wa sallam tí ó bá gbé àwọn èèyàn dìde nǹkan tí máa ń sọ fún wọn òun náà ni pé kí wọ́n kọ́kọ́ máa pe àwọn èèyàn sí eléyìí tábàlọ́wọ́ náà sọ́yìn bukhari àti muslim nígbà tí anábì gbé mu'adh lọ sílẹ̀ yemen bákan náà lára àwọn nǹkan tí a tún máa pẹ̀ kẹ́lù nínú program yìí òun náà ni oníranran alẹ́ ibadat àwọn àjọsìn àti àwọn májẹ̀mú tọrọ mọ́ wọn àwọn tọjọ́ràn yẹn ń bẹ̀ẹ́ àti gbogbo àwọn nǹkan tí ó dìrọ̀ mọ́ wọn tí yóò fi lálàáfíà tí ó fi jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọba wa subhanahu wa ta'ala torí pé èèyàn ò lè ṣe ìjọsìn kan nínú islam àfikọ́ wà níbàámu sí ìlànà ti anabi wa muhammed sallallahu alayhi wa sallam anabi sọ pé man amila amalan laysa alayhi amruna fahuwa nínú hadith tí ìyàwó aisha radiyallahu anha tí ó wá tó wà nínú sahih muslim anabi ni pé ẹni yòówù tó bá ṣiṣẹ́ kan nínú iṣẹ́ nínú àlámọ̀rí tọ́já sí pé kò wá rí ẹ̀rí kankan láti ọ̀dọ̀ ọlọ́run àti ànábìwá muhammad sallallahu alayhi wa sallam lérí ìgbésẹ̀ àbí ìjọsìn náà yóò jẹ́ nǹkan tí wọ́n dá lù láyà tí ò ní jẹ́ àtẹ́wọ́gbà bákan náà nínú program yìí a máa gbéyàwó níbẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan ìtànpé ní almuhammed latin maliya gbogbo àwọn kan tó jẹ mọ́ business transactions banking and finance gbogbo àwọn iṣu yìí òun náà ni a máa ṣàlàyé yékéyéké níbàámu sí ìlànà ti sharia islam torí pé kò sí nǹkan tá a wá bùkátà sí nínú ìsinmi ayé yìí tí ẹ̀sìn islam tí ò ṣàlàyé fún wa kódà níjọ́ mẹ́jọ ìbéèrè tí àwọn èèyàn ń béèrè lọ́pọ̀ nípa rẹ̀ nínú nǹkan tí ó súyọ láìpẹ́ yìí òun náà ni pos sá lè ṣe transfer through rẹ̀ àwọn èèyàn ń béèrè nípa rẹ̀ a yànnàná rẹ̀ pẹ̀lú ògo ọlọ́run níjọ́ mẹ́jọ ìhà tí sharia islam tí ọkọ̀ sí tí a fi mọ àmọ̀dájú nípa àlámọ̀rí nǹkan tí a ń ṣe bákan náà lára nǹkan tí a máa ṣàlàyé fúnra wa nínú program yìí òun náà ni fikhul usra àlámọ̀rí nǹkan tí ó jẹ family gbogbo àwọn nǹkan tí ó dèrò ọmọ nínú sharia islam òun náà ni a tún máa gbéyàwó níbẹ̀ náà bákan náà àlámọ̀rí tó jẹmọ́ ti àwùjọ, gbogbo àwọn nǹkan tí ń súyọ láwùjọ ní nǹkan tí kò bá ìlànà ṣẹ̀ríà mu, gbogbo àwọn nǹkan tí ó jẹmọ́ nǹkan haram, èyí tí èyàn dédi rẹ̀ nínú Islam, gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa ṣe àlàyé rẹ̀. Kódà ti mọ gbogbo àwọn tó jẹmọ́ medical issues, èyí tó ṣe pé yóò fi wà ní ìbámu sí ìlànà ti Islam, bó la ṣe ṣe àwọn nǹkan wọ̀nyí tí a fi ní takotọ́ lọ́hùn àti ti anabi wa muhammed sallallahu alayhi wa sallam gbogbo àwọn àdánilẹ́kọ̀ọ́ èyí tí a wá sọ yìí ní tí yóò máa dúró lé lórí tí yóò máa jẹ́ nǹkan tí yóò máa tọ́ wa sọ́nà níbẹ̀ òun náà ni tírọ ọlọ́run àti súnà anabi wa muhammed ìyẹn ni pé a níwì kankan àyàfi kí ọjà sí pé ẹ̀rí rẹ̀ kọ́ wá látọ̀dọ̀ ọlọ́run àti anabi wa muhammed sallallahu alayhi wa sallam ní ìbámu sí àgbọ́yé àwọn asálàfù sọ́ọ̀lẹ̀ àwọn ẹni rè síwájú èyí tí ọlọ́run ọba wa subhanahu wa ta'ala àti anabi wa muhammed sallallahu alayhi wa sallam tó rẹkọmẹ́ndì wọn fún wa tọ́já sí pé anabi lọ kọ́ wọn tí wọ́n sì pegedé nínú àgbọ́yé islam tá a bá lọ wo ọ̀rọ̀ anabi wa muhammed èyí tó wà nínú almuwatọ̀ tí imam malik gbà wá anabi sọ pé taraktu fiikum amrain lan tadillu ma tamassaktum Ma كتاب الله وسنة نبيه صلى الله عليه وسلم anabi sọ أنت في ti fi كالي فوين kalẹ̀ fún yín léètọ́já sí pé tẹ́ bá ti tẹ̀lé àlámàrí méjì hun ẹ ní sọnù láíláí kí ni nǹkan méjì náà àkọ́kọ́ nínú rẹ̀ òun náà ni tírà ọlọ́run ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìlànà ti anabi muhammed sallallahu alayhi wa sallam ìyẹn jẹ́ kó yẹ wáyé pé kúdíẹ̀kúdíẹ̀ àti àwọn oníranran nǹkan tí kọ̀tẹ́wa lọ́rùn ti ń súyọ nínú àwùjọ èyí tí ń bí òun náà ni pé a ti gbé ti ọlọ́run àti ti anabi wa muhammed sallallahu alayhi wa sallam àti gbé kalẹ̀ tí yẹn bá sì ti gbé tọlọ́run àti ti anabi sallallahu alayhi wa sallam kalẹ̀ ti ń lo ìfẹ́ inú rẹ̀ irúfẹ́ àwùjọ bẹ́ẹ̀ kò ní jẹ́ nǹkan tó ṣe pé yóò jẹ́ àwùjọ èyí tí ó ní ìfọkànbalẹ̀ èyí tọ́já sí pé ọlọ́run yóò yọ́nú sí tírọ̀ ọlọ́run àti súnà ti ànábì wa muhammed sallallahu alayhi wa sallam táwa sọ pé òun náà láà máa dúró lé lórí láà máa gbára lé nínú àwọn àlàyé tí a máa ṣe lọ́lọ́rin lọ́lọ́kan ọ̀jọ̀kan yóò wà níbàámu sí àgbọ̀yé àwọn sálàfù torí pé ọlọ́run ọba sọ pé والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم báwo la ṣe mọ̀ yí pé tí èèyàn bá fẹ́ àti ìlànà ànábì wa muhammed sallallahu alayhi wa sallam àfikọ́ gbọ́yé níbàámu sí bí àwọn ẹni rẹ̀ síwájú sí gbọ́yé àyà tí a kàtá yìí wà nínú sóràtò tauba nínú sóràtò tauba àyà 100 ọlọ́run sọ wípé wọ́sàbí kúnilá awolowon àwọn tí ó jẹ́ ní ìsíwájú àkọ́kọ́ minal muhajiri nawala ansar nínú àwọn tí a ṣe yíjíra nínú àwọn sàbí ànábì sallallahu alayhi wa sallam wọ́lá ansar àti àwọn tó gbà wọ́n lálejò tá à ń pè ní aráàlú madina tí wọ́n ran ẹ̀sìn lọ́wọ́ wọ́lẹ̀dínà tẹ̀bà ohun bẹ ẹ̀sán bákan náà ni gbogbo ẹni tí ó bá tó tẹ̀lé àwọn tá a wéyè bẹ ẹ̀sán pẹ̀lú dáadáa ìyẹn ni pé ọlọ́run bá ń pe àkíyèsí wa wípé a tẹ̀lé àwọn ẹni tó ti síwájú nì títẹ̀lé wọn sì ní yóò wá jẹ́ lójúpọ̀nà tí ọ̀dà ni a sì fi rí àlìjẹ́nà níbàámu sí bí ọlọ́run bá ti sọ sínú ayẹ̀ yìí bákan náà lára nǹkan tí ó jẹ́ àmọ́ pàtàkì wípé láti lè gbọ́ ọ̀rọ̀ ọlọ́run àti ti ànábì sọ́lọ́láhu alayhiṣẹ́lẹ̀m yé yékéyéké àfi ká lo kí ni àgbọ̀yé àwọn asọ̀hábà ridwanullahi alayhim àwọn tí ó bá ànábì lùgbà òun náà ni ọ̀rọ̀ tí ànábì sọ nínú sunanu tirmidhi nígbà tí ó sọ pé àwọn èèyàn wọn padà pín yẹ́lẹyẹ̀lẹ tó ṣe pé òǹkálukọ́ máa mú oníranran àgbọ́yé oníranran àdádálẹ̀ wá ṣùgbọ́n ànábì sọ pé gbogbo àwọn nǹkan awọn àdéhùn yá wà ní orí ẹ̀ àwọn tí wọ́n là kúrò níbi àdéhùn yá tó bá di ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama nígbà tí àwọn sọ̀hábà bí léèrè ó ní pé mankana ala mislima ana alehi wa ashabi ọba ń ṣe tó dúró lérí nǹkan tí ànábì dúró lé lórí àti àwọn sọ̀hábà rẹ̀ á sì rí pé náà wọ́n bá lògbà tí wọ́n mọ ìṣesí rẹ̀ àti àwọn tí wọ́n tún kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn sàábẹ̀ àti àwọn generation mẹ́ta èyí tí ànábì sallallahu alayhi wa sallam tó ṣe ìyìn lé wọn lórí kí ọlọ́run bá kí ó ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí kó sí ní rọrùn fún wa kó sì jẹ́ kí ó wúlò fún wa ní ayé àti ní ọjọ́ ọ̀gbìn alkiyama ọlọ́lá ilaha illallah.